الحمد لله الذي بنعمته تتم الصالحات واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ونبيك محمد بن عبد الله على آله وأصحابه أجمعين أما بعد هذا قسم الله ọba tó ti pé pẹ̀lú àánú rẹ̀ ìfẹ́ àtijọ́lá rẹ̀ làwọn nǹkan tó dáa ló fi máa ń yọrí síbi rere. àjọ ìpè ní ọ̀kan ṣoṣo lọ́wọ́n bá àmọ́ níbi ká máa tuntun bí òṣèké méjì níbi dídá ẹ̀dá pípa ni jíjí ni fífanisókè ìfaniwálẹ̀ ìpanilé ìyẹ́kọ́rọ́ ní ìrọ̀jò ìtìjọ́ bí òṣìṣẹ́ méjì níbi lẹ́yìn ọba tí òṣìṣẹ́ méjì ní níbi kámẹ́ lọ́sùn fún wọn. adébítà ìgbà Muhammad ẹ̀rú ṣẹlọ́wọ̀n bá ní ṣe òjíṣẹ́lọ́wọ̀n bá ní pẹ̀lú àlékún ìfẹ́ àtìgbẹ́ ọlọ́run ọlọ́run bá ti ṣe fún adébítà Muhammad àti gbogbo ara ilé ẹ̀sìn akérò akóró rẹ rọmọbáyì ti yọrọ yìí àríbẹ̀rẹ̀ aláàárín àtúrí ìparí rẹ̀ náà abẹ́lẹ́wọ̀n bá bàbá kó gbà á lẹ́sìn fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́wọ́n máa ń ṣe ní ọkọ̀ òkú rọmọbáyì ti àgbà nílẹ̀ ọlọ́ìgbẹ́mídìí ọlọ́run ọlọ́lẹ́yìn àti ìdọ̀lọ́run ǹjẹ́ bá a ti ti pẹpẹ fúrú fọlọ́run nínú àwẹ̀ ìgbà táwọn ọ̀sán ẹ̀mẹ́ta ìlẹ̀ rẹ̀ àṣẹ ọlọ́run ni pé ìyá àyọ àgbẹ̀bí ní àmàlà sọ̀rọ̀ lọ́wọ́ akọ̀rọ̀ gọ́ọ̀sì wọ́n là sọ̀rọ̀ tó ní ìlà wọn ti ẹ̀yin tẹ̀ gbọ́n gbọ́ lódodo ẹ̀pá yọ̀ọ̀lọ́ ẹ̀kọ́ mi náà lọ́rùn ẹ̀bẹ̀rù ọlọ́run ní ti pàápàá nílẹ̀ ẹrù rẹ̀ ẹ̀wá mẹ́jọ kíkọ́ ọ̀ka yín mórí ìgbàgbọ́ pé ẹ̀jẹ̀ ẹ̀sìn ìgbà rọmọdán lọ tán má padà síbi ọrọ̀ má padà síbi sàǹgbó má padà síbi bíbọ̀ ọ̀dún àwọn ẹ̀ṣẹ̀ tó pa sínú rọmọdán má tún ṣẹlẹ̀ pàdé bẹ́ẹ̀ má tún gbowó èlé má owó ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn òfófó ní ṣíṣe lọ́wọ́ pípa ìfihàn láàrin má padà síbẹ̀ bá a ti jẹ̀rọ lọ́nà ìrọ̀mọdán ẹ̀jẹ̀ àtẹ̀síwájú lẹ́yìn ìtọ́lọ́mọ náà ṣàgbọ́n. nábìlọ̀ ọ̀run káàrò tó dé ló ti wà ìgbà rọ̀mọ̀ náà lọ tán ẹ̀mẹ́jẹ̀ ayé ṣe níyàn bá lè fẹ́ gíjà rọ̀rọ̀ abẹ́kẹ́jẹ́ ìdí wà bá lè ṣe tó kọ sí lórí rọ̀mọ̀ náà káàrọ̀ náà sílùkù bá bàbá ṣe lágbára lẹ́yìn ìtọ́lọ́mọ náà ṣàgbọ́n fáyọ̀rọ̀ mi kẹ̀kẹ́ ìrìn ọ̀dọ̀ mi iṣẹ́ bí ẹni yàn ṣe fíyàn ìdáwọ́ níbẹ̀ ó lóore ọ̀sán níwájú ọlọ́run yẹtù tó yọ ọ́nà pọ̀ lẹ́ẹ̀ta lóṣù ẹ̀ka lọ́dún mo ní bí ó ní náà kàdúrà péré lọ́ba ti máa ṣe lóru bó ti ṣe mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ eléyìí náà tó sáwọn ìṣẹ̀lẹ̀ oúnjẹ àdúrà ṣíṣe bàbá mi ò dáná ìtọ́jú àná kéde rọ̀mọ̀dá nìkan là á ṣe ààrẹ gbígbà kéde rọ̀mọ̀dá nìkan àwọn àforíṣiríṣi ti ń gbàgbà àgbẹ̀gbà lẹ́yìn ìgbà tí rọ̀mọ̀dá nìkan lọ fún un. títú ṣàwá tó ti bẹ̀rẹ̀ rẹ̀ bó ti bẹ̀rẹ̀ bọ́ọ̀lù ti bẹ̀rẹ̀ àsìkò tí ìrọ̀jù ẹ̀jẹ̀ amúra títọ́ lọ́nà kọ́lọ́mù títú ṣàwá àkọọ́lẹ̀ jáàmà pé ẹ bá gba rọ̀mọ̀dá nìkan náà tó ti pọ̀ ọjọ́ mẹ́fà lẹ́yìn rọ̀mọ̀dá nìkan ìdájọ́ tó fi odidi ọdún kan tara wọn ìjọba rẹ̀ tó ń sọ̀rọ̀ tó bá ń gbà lọ bẹ́ẹ̀ tó jáde láyé ìdájọ́ tó ti gbogbo ògbésí ayé rẹ̀ láàrọ̀ ìjọba rẹ̀ fún òun nítorí àwọn iṣẹ́ olóore ẹ̀mẹ́jà fojú lé náà rẹ̀ lẹ́yìn tó wọn náà lọ́tọ́ oògùn tí máa ń lọ lọ́dáwọ̀n wọn ló kọ́ lálàáfíà ó lè gbádùn ìgbà rọ̀mọdáwọ̀n tó lọ́tọ́ wọn lọ padà jẹun bó o ti ń pa ọ̀lẹ̀ mẹ́mẹ́ nínú àwọ̀ ìgbà rọ̀mọdán lọ tọmọtò padà di ọ̀ṣọ́ sí i àmọ́ tí wọ́n fọ́ di ọlá di ọtí mu òní fọ́ di ọlá ọba tí wọ́n di ọlẹ̀ ẹ̀já bẹ̀rẹ̀ lọ́mù ẹ̀já kọ̀ọ̀mù lọ́mù ọlọ́mù rọ̀mọdán lẹ́sẹ̀ mọ́ ọ̀nà èyí ń bọ̀ náà sọ́nà ìjọba àgbẹ̀rẹ̀ má ṣe lè lọ́kọ̀ ọ̀kọ̀ gbogbo ankara wọn ya ọlọmọ ní sọlá tó ọ ọmọ alábòóyún gbogbo etí ọ̀rọ̀ ló bí ọlọ́ba lè dùn mọ́ nínú ọlọ́ba jẹ́ ọlọ́ba mẹ́rin kọ̀ọ̀kan wa ọlọ́ba lè dùn lẹ́yìn ọ̀rọ̀ àwọn ọlọ́ba lè dùn lẹ́yìn ọ̀rọ̀ wọn ní àgbàdìgbà wọn lọ káàkiri sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ tó ń ti lẹ́yìn ọ̀rọ̀ mọ́tàwá náà ló ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ lọ́ọ̀dì àná wọn ní kí ó ká wọn níwèé tí wọ́n ọ̀rọ̀ náà wù mí lábàárọ̀ náà pàtàkì àdúrà àti òní àṣe àgbéyẹ̀wò rẹ̀ àǹfààní wo ní mẹ́lẹ́dì àdúrà ní ṣíṣe àwọn májèlú wo lọ́yẹ̀ fún mi abẹ́ lára wa níta bá ń gba níta bá ń ṣe àdúrà tá a tọ́kọ́ gbà kó tẹ́wọ́ gbà á àwọn àdúrà wo tàbá nǹkan wo ló lè dènà ìgbà àdúrà lẹ́yìn tí a bá fi lẹ́yìn tán àwọn àdúrà bíi mélòó kan bẹ tó ti sọ́dọ̀ nípa sí owó ọ̀rọ̀ á tún lẹ́nu gba eléyìí náà ìmọ̀ síwájú ẹ̀jẹ̀ àgbọ̀ sọ́nà ọ̀rọ̀ mẹ́fẹ̀ nínú ayé àkùrán tó fi ń bẹ̀rẹ̀ lákìyèsí láti máa bẹ̀ lọ́wọ́ nínú ayé àdéhùn wà kọ́ ọ̀rọ̀ ọ̀gbọ̀n kọ́ mi lẹ́kọ́ ní àgbẹ̀ ìlú nínú sọ́làtù lọ́ọ́fẹ́ ayé ọ̀dọ́ta ọlọ́yìn ọkọ̀ ọ̀rọ̀ tuntun ọlọ́run bá yín sọ fún yín pé òǹdẹ̀rín mi ní ẹ máa kékeré ọlọ́run ẹ máa ṣe àdúrà ẹ máa dí rẹ̀pẹ̀ ẹ tọrọ orí ayé ẹ tọrọ tàbíyámù nǹkan tà ní ọ̀sẹ̀ ṣùgbọ́n tí ń tẹ̀lé ẹ tọrọ lè jẹ́ lọ́wọ́ àwọn ọmọ kúrò bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ á lè pèsè ìdáwọ̀ rẹ̀ ń jẹ́ pé yìí ń gbàdúrà yìí ní máa ń ṣe àdúrà mi ọlọ́run ní máa ń bọ̀ ọlọ́run ní máa ń gbà á kì í ṣe pé ẹjẹ́ àgbàdúrà ẹjẹ́ àṣẹ àdúrà ìnáwó nínú àyà mi nínú sọ́tọ̀ àárọ̀ àyà ìkarùn-ún-lọ́gọ́ta àti ìkẹrùn-ún-lọ́gọ́ta ọlọ́run tó ń bẹ̀ pé ó lè ràn lọ́gbàá tàbí ó lọ́ àrùn lọ́kọ́ fìyà ẹ máa ké pọnà ọ̀gbà yìí ẹ máa ṣe àdúrà tàdọ́rọ́ àrùn lẹ́yìn tí ń fara gbolẹ̀ fọlọ́nà wà fún fíyà bọ́ọ̀bù wá ṣe àdúrà máa ṣe jẹ́jẹ́ mọ́tẹ̀dé ọmọ gbóhùn òkè ìnáwó láyé ìbẹ̀rù ìrìn lẹ́gbẹ̀rún náà ọba tí ò ní kò sí àwọn aláṣẹ ìjìnlẹ̀ dá àwọn tí wọ́n ń fa ìyá àlà ọlọ́wọ́n ní ìjìnlẹ̀ náà wọ̀dà tó ṣe lò sí àbùkù láwọn ìdájọ́ sí láyéyà ẹ má balẹ̀ jẹ́ o lẹ́yìn tó lọ́ọ̀ ti tún orí ilẹ̀ ṣe lẹ́yìn táwọn bá ti tún ilẹ̀ ṣe pẹ̀lú ìpẹ̀lẹ́ ṣe ọlọ́run àwọn ìṣe kọ́ńgbẹ́kọ́ńgbẹ́ tẹ́ ẹ̀ máa ń dá ọlọ́run yẹn má ti lò ilẹ̀ jẹ́ wọ̀dà àrùn ẹ wá máa ṣe àdúrà ẹ máa bẹ lọ́run ọ̀rọ̀ fan tí ń fọkàn ń pẹ orí ọlọ́run tàbí ẹnu àgbẹ̀ lọ́run ọ̀hún fáìn lẹ́yìn tí ń páyà iná ọlọ́run wọ́n tọ́ka lẹ́yìn tí sì ń fọkàn ń pẹ ìwà nínú ìtàrọ̀ ọ̀nà dájúdájú ìkí ọlọ́run àánú ọlọ́run kọ̀rí ìwò nílẹ̀ mùsùlùmí ọmọ ọ̀sùnmọ́ àwọn tó bá jẹ́ òṣèré ó súnmọ́ àwọn pẹ́kípẹ́kí nínú tọ́pù ìdákọ̀rọ̀ وإذا سألك عبادي عني فإني قريب báwo lè wíṣọ mi tí máa ń béèrè nípa yẹn lọ́wọ́ rẹ̀ òjijì lọ́n pé ọlọ́run bá wà yìí tó bá tó dènà ní kálí máa pariwo kálí máa pè látọ̀ kálí máa jókòó sí rẹ̀ àwọn bá tó súnmọ́ wa kálí máa pè jẹ́jẹ́ ọlọ́run wá ti pè é ọba tó súnmọ́ yín pẹ́kẹ́rẹ́kẹ́ ìlú ọlọ́run bá ṣe kálí ẹsẹ̀ ìlú lórí ìyẹn lè pé nítorí ọ̀gá ti ń yín láṣẹ nítorí ẹ̀jẹ̀ ṣe ẹ̀yìn náà ẹ̀jẹ̀ fi ọlọ́run ẹ sì nígbàgbọ́ nínú ọlọ́run ẹ bá ti ṣe lónìí ọlọ́run ṣe fún láti gba àdúrà yín. náà sábà àkíyèsí àwọn àyà mi ní ìfọ̀kọ́kọ́ kan àwọn àyà mi ọ̀nbẹ̀ẹ́lẹ̀ pé ọlọ́run pa wá láṣẹ àǹtàlẹ́ ọlọ́run. ìyẹn tá pè mí ni bẹ́ẹ̀ bá ti pè mí nìyẹn sì ní bàtà ni kó lè bàtà jẹ́ pé wà. wàtọ́lẹ̀ bá yẹ kó nà jọ án ṣe ń bàtà yẹn ọlọ́run fún wa wa bó ṣe é oníkàkẹ́kọ̀ọ́ ọlọ́run bá lóde lóde ṣe é ara wa ọba tí ò nífẹ̀ẹ́ sí àlùmọ́ràn tẹ̀lé ìlú àwọn tẹ́ máa ń tayọ àlà àwọn tẹ́ máa ń gbàkọ́yọ àwọn tẹ́ máa ń gbàgbé níbi àdúrà ṣíṣe ọlọ́run nífẹ̀ẹ́ wọn. látàrí pé ká máa gbóhùn òkè àbí kí wọn máa sọ̀rọ̀ kàṣẹ kàṣẹ fọ́nà pé ó ti rí bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ ọlọ́run gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níbí yìí wọn làwọn kọ̀ bí méjì kan òun náà ti jẹ jáde ikọ̀ àkọ́kọ́ ń da tòfíyà lọ́dọ̀ àwọn tòfíyà ọ̀rọ̀ tí a ti pé anamda yá àbùdù lọ àwọn èsì lọ́nù nígbà wọn o fámìlì náà rí i torí àwọn báyà àwọn ọlọ́run rárá àwọn lọ́nù àwọn òsì máa ṣe lọ́nà lẹ́yìn tí ń tàn náà lẹ́yìn tí ń ran ká ìwọ àìjẹ́nà lọ́nà ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ò dá ní ọ̀rọ̀ káwọn ìlú ìlú àlẹ́yìn látàrí pé ọ̀rọ̀ káwọn ìlú àlẹ́yìn ọlọ́run ti dá wọn lọ́wọ́ ti fún alẹ́ sí ní lẹ́wọ̀ ìyá ní láti máa fi ọ̀pọ̀ lọ́rùn ọ̀hún fàmì ìnáàrin lẹ́yìn tí ń báyà iná ọlọ́run wà tó máa ń ju ìjà rẹ̀ yìí àtìlẹ́yìn tó ṣe pé ọ̀nà àná ọ̀nà kan fún ọwọ́ àgbẹ̀mí ọlọ́run nígbà àmọ́bí ọlọ́run báwo ní àṣẹ tó ń ọlọ́run tó ń bá wọn àmọ́bí ọlọ́run pé àdáhùn káàní ìsàlẹ̀ tó ń ẹ̀sẹ̀ lọ́pàá ìwà wọn máa ń alápàánu tètè lọ sí ibi iṣẹ́ olóore wọ̀nyẹ̀dẹ̀ wọn náà bẹ́ẹ̀ ni wọ́n ń fi pàwọ́ ọlọ́run ọ̀ọ́fà lẹ́yìn tí ojú kòkòrò rẹ lọ́sọ̀dọ̀ ọlọ́run wà ráhàbá lẹ́yìn tí bẹ̀rù ọlọ́run wà káàyè lánàá ọ̀ṣẹ̀rẹ̀ yìí wọ́n lè jẹ́ tó ṣe pé ìmọ̀ ń páyọ̀ ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba ikọ̀ àkọ́kọ́ nù àwọn làwọn òfin lọ́run torí fáwọn wà lè nínú àwọn òfin ní sẹ́lẹ̀ lọ́run torí fáwọn bẹ̀rù nínú ìbára ọ̀run àwọn òfin lẹ́yìn bẹ̀rù àwọn òfin lẹ́yìn ṣàdúrà àwọn òfin lẹ́yìn máa kírun àti láti máa ṣàmúṣẹ́ rẹ̀ ṣùgbọ́n ìṣesí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ bá ṣẹ̀rí àwọn ìnira ọ̀rọ̀ ikọ̀ kejì wọn náà níbi ìbúra ìbúra ìsọ̀rọ̀ àtọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ àwọn ìlà olùkì àfihàn ìgbà tí a sọ sínú iná wọn ní mẹ́lákò jìbìrì ọ̀sáré ọba bá àná ìbúra yìí ó ní àlákà áyá ǹjẹ́ òun bùkátà sí níbí ǹjẹ́ òun ní kan tó ọ̀fẹ́ kí n náà ní bẹ̀rẹ̀ sọ̀rọ̀ pé àmọ̀ ìlẹ̀ ìtàn fàlà láti lọ́dọ̀ rẹ bá ní ìbùkátà mi lọ́dọ̀ rẹ. wọ́n ní kọ́lá jí lórí ẹ̀ àmì jìbìrì wà fún un pé àsọ̀lọ́ lọ́gbàkà ọ̀wọ́ abẹ́ náà bá wọ́n náà ní bẹ̀rẹ̀ ní bá sọ pé hasbi min suhali ẹni mọ̀ọ́ bì hasbi min suhali ẹni mọ̀ọ́ bì wọ́n ní sábẹ̀ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ẹni kí ló ń tẹ́lẹ̀ abẹ́lọ́ mi kí ni kó ń lọ máa tàbí àkọ́mọṣẹ́ ìlànà abẹ́lọ́ mi ó ti tó fún mi pé ọlọ́run ma ìdí mo fẹ́ béèrè lọ́ọ̀rẹ́ látàrí pé ó ní màá ń pa bí ṣe sí mi bó ṣe jẹ́ ó máa rú òkò tí mo wà tí ìbùkátà ti ń tẹ̀lé lọ ìbùkátà kí n tẹ̀ ṣe àdúrà ìbùkátà ti ń tẹ̀lé pé ọlọ́run ó mọ̀ fẹ́ jó náà bóòlù òfin ní jẹ́ kí wọ́n jó náà alábẹ́ ibrahim sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé hasbi mi sọ ayé ẹnu mi ayé ìmọ̀tọ́nà ìtumọ̀ nípa ìṣesí ọmọ tí mo ṣe wà ta eléyìí tó ìbùkádà sí ìṣàlùwà ìbùkádà sí ìbẹ̀ ọlọ́run. àdéhùn yìí bó lè jẹ́ pé àwọn àfọ̀ mi tẹ̀sí ọ̀ wọ́n mẹ́nu bá bíi àfàwà ìsìnàfẹ́ ìyẹn hánẹ́fí bẹ́ẹ̀ mẹ́ta àfàwà tọ̀wọ́ ní tó wọ́n dáhùn wọ́n bá gbàgbé ń gba fọ́mílà wàrà ṣùgbọ́n àdéhùn èkéní abẹ́rẹ́ hàtà ìkọlù ìkọ̀lánì ìtì mẹ́rin àdéhùn ọ̀yàpá olóògbé àgbáyé lọ́wọ́ torí bí àlùkòránì ó ṣe àdúlẹ̀ pàmò àdúlẹ̀ ọlọ́run wọ́n máa ń bẹ lọ́run lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìjọba ìgbàgbéyàwó gbogbo àwọn ànábì ọlọ́run ló ní ẹni ń ṣe àdúrà lára àwọn ànábì ọlọ́run tó lọ́wọ́ á dá bàbá máa ń ṣàdúrà lára àwọn ànábì Ibrahim alẹ́ ìṣẹ̀lẹ̀ tó wà ló wà. kódà náà àwọn àdúrà sànàdì Ibrahim tó ṣe <clears throat> tí bẹ́ẹ̀ náà lọ́kùnrin pé ọbẹ̀ náà pé lọ́bì àti náà sọ̀rọ̀ ìrẹ́ ọlọ́run lọ. <clears throat> fún mi lọ́mọ àní ibrahim ló oníbẹ̀rẹ̀ àwọn bàbá mi yàtọ̀ sílẹ̀ yìí òjíṣẹ́ náà àdúgbò muhammed sallallahu alayhi wa sallam onídàájá ma pàtàkì àdúrà ṣíṣe ó ní àdúràáwò huwa al-ibadatu àdúrà ṣíṣe ìjọsìn yìí pé ìran kanú ìjọsìn ọ̀nà kanú àwọn ọ̀nà tá a gbà ìjọsìn fọlọ́ ìgbàdúrà ṣíṣe lọ́wọ́ adébìnrin lọ́wọ́ tẹ̀lé lọ́gbọ̀n wa nínú àdéhùn mi èyí bàbá wa ájú ìjà sọ pé àdéhùn ọ̀sẹ̀sẹ̀ múlẹ̀ ni bàbá wa dáadé àwọn náà bá wọn wí bẹ́ẹ̀ kódà bàbá wa àdìbáyé wọn ní àdéhùn hasan kí làdéhùn náà mọ́nìlá yàgbà lọ́wọ́ yàgbà màálé ẹni tí ìbá máa ń ṣàdúrà kọ́mọ tó gbọ́dọ̀ mọ fẹ́lẹ́ yìí àmọ́ fẹ́lẹ́ yìí àyẹ̀dẹ́gbẹ́ tó fẹ́lẹ́ yìí ẹni tí ìbá máa ń bẹ lọ́wọ́ yàgbà ọlọ́run sì ní ìlú nígbà. nínú àdéhùn ẹ̀rọ òjijì náà wà sọ́dọ̀ báwọn àdéhùn ọ̀sán sọ pé ṣàkóso àkóńlà ṣe é hátà ṣe sá gbogbo nǹkan pátá oníkẹ́ máa bẹ lọ́nà lórí ẹni gbogbo nǹkan gbogbo káàtà yìí tó bá fẹ́ bí ya pátá ẹ máa bẹ lọ́nà kí ló fà á fàyìn lọ́wọ́ àtàwọn àlọ́ onípe dájúdájú ọlọ́run ìlànà ìyàtí ó lè wà gbọ́dọ̀ wọ̀ bá rọ bàtà tó jáàmù gbọ́dọ̀ wọ̀ bá rọ fún ọ lẹ́yìn tó yẹ gba kò lè jà sí rọrùn wọ́n kàtà lè pé ọ̀sán owó ń bẹ́yìn tó bàtà yìí sí tó bàtà yìí nàtọ́ ọ̀bẹ lọ́wọ́ ti wáyé. àdéhùn yìí kì í ṣe àgbélẹ̀rọ bàbá wa àgbáyé wọ́n ní àdéhùn hasan nìyẹn ó tún láwọn ìṣàwáyé tó àwọn àdéhùn yìí ìyá ìyẹn tọ̀tọ̀. eléyìí jẹ́ ikọ̀ kínní àti ikọ̀ kejì ikọ̀ àkọ́kọ́ àwọn sọ pé àwọn òmùkátà sí àdó àṣìṣe ìyẹn ikọ̀ àkọ́kọ́ wọn làwọn ọ̀nà akírun àwọn ọ̀nà àgbà wẹ̀ torí báwọn fàyà ní ọlọ́run bákan náà àwọn ọ̀nà aṣọ ọlọ́run torí báwọn béèrè fàdùnà náà. ipò ẹ̀kejì nínú bùkátà sábà yìí ọlọ́run ti máa ń ta bùkátà sí i tó fún ọlọ́run náà nípa máa ṣe ta aláfẹ́ ìrìn wa àdìgbọ́ èsì ọ̀rọ̀ láti máa kó àná àti láti máa gbé àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ náà wà ní ìlú. bí ìnáwó ti máa bẹ̀rẹ̀ wọn àwọn àǹfààní ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ àǹfààní aláwọ̀ kọ́ bí ìbá ṣe àdúrà أن الدعاء يمس القضاء إذا بلغ ذلك الدعاء هو ما فيه قدر أما فيه قدر ثم àdúrà tí ó bà ní kádàrá padà yóò gbọdọ̀ tó wà ní àkọọ́lẹ̀ pé lágbájá báyìí ìṣòro báyìí ṣùgbọ́n ní ṣe lóbìnrin ìjọba wa ṣàdúrà sẹ́ni ìbára pẹ́tọ́ ọlọ́run fẹ́ báyìí o ìgbà yẹn ní ìṣòro ṣe é fún mi ìtumọ̀ pé àdúrà yìí padà yà mí. nínú ìpàdé òṣìṣẹ́ náà wọ́n sọ́dọ̀ lọ́wọ́ àti ìṣọ́dọ̀ sọ pé láyà rọ́dọ̀ kọ̀dọ̀ à ìlà lùhàù kò sí nǹkan kan tó lè yí ìdájọ́ ọlọ́run kádàrọ̀ ọlọ́run kò sí nǹkan lè yí padà ìlà lùhàù àfàdúrà ìdí ìbáṣe. wàláyà dídò fìlà ń mọ̀ rí ìlànà ìbẹ̀rẹ̀ kò sí nǹkan kan tó lè lékè ọdún tọ́lọ̀ ti lò ó lẹ́ẹ̀fẹ́ dà pé ọgọ́rùn-ún ọdún ló lò láyé o ọgọ́ta ọdún ló lò láyé o kò sí ní tó lè gbé ó lé fún àyànṣe ẹ̀rí ìbàṣẹ. òun náà ọjà rẹ̀ yóò tó náà kọ́lẹ̀ pé ẹrú mi báyìí forty five years ló yẹ kó lò ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ tó bá ṣe àdúrà ẹ̀ bá kọ́ yóò tó lò.

ينفعه مما نزل ومما لم ينزل فعليكم عباد الله بالدعاء على ان الدعاء مجلس الدعاء سنة بانشي ينفع أما شانفاني أما wúlò níbi tó ti ṣẹlẹ̀ àti tí ò tí ì ṣẹlẹ̀. àlékún ní ìbàdàn lọ fúnra bẹ́ẹ̀ ẹ̀dùn ní máa ẹ̀yin alóṣèlú ọlọ́run gbìyànjú hàn ẹ̀dínnímọ̀ àdúrà lè ṣe. ìtumọ̀ àdé ìdálá ọ̀kọ́ yẹn ké àdúrà o ní nkọ́dà rẹ̀ láyé àná ọ̀dà ìyẹn tí àdúrà tá a máa ń ṣe lábẹ́ kádàrà ìlú náà tó wà. fọkàndíyà kìlì ìdíṣẹ́ ní àlàáfíà yìí ọlọ́run lè ti kádàrà nǹkankan fún ẹrú rẹ̀ tó a pé ìdájọ́ ọ̀dọ́ àánú kọ́ yá kádàrá kan ìdájọ́ kan tó ti pé ọlọ́run ti fi oúnjẹ dé onímọ̀jẹ̀mù. fàyínà dùn á fàyínà dùn á àdúrà ìdáfà fàyínà fàyínà áwò fún wa bẹ̀ lọ́wọ́ ìdáfà àyùnà kọ́dọ̀ lọ́wọ́ rẹ̀ àbójútó lọ́n ti pè é ìdájọ́ rẹ̀ lórí tó ti kádàrá tó àbúrò báyìí yóò ṣẹlẹ̀ báyìí lásìkò báyìí o tó bá ti á ṣe àdúrà wọn ìdílàfà ànìwó máa kọ̀dọ̀ nítorí ti kájà sí ọ̀sẹ̀ rẹ̀ ní ìbàdí ìṣẹ̀lẹ̀ jùlọ. àdékèké àdéhùn ẹ̀rí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alẹ́ oṣù hàní wọn bàálà bí dájúdájú ọlọ́run bá mímọ́ fún ọba tó bá rẹ̀ gbà pọ̀ yẹ́pà gbẹdọ́ máa kọ̀dọ̀ wọn náà á lè dèjì kádàrà bó ìkẹ́yìn ti kọ mẹ́rù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àdúrà tí yàrá ṣe náà ti dì í láti. وإن البر وصلة الأرحام bẹ́ẹ̀ náà sì ni tí ìwọ̀n máa ń ṣe dáadáa kí ìwọ̀n tó kù fún pọ̀ ìwọ̀n tó máa ń oní àmà ìdí kí ìwọ̀n lè kú lọ́jọ́ òní. ọ̀rọ̀ tá a bá wa sọ pé alùpọ̀dọ́ o àrọ́ dàbí ilẹ̀ àmọ́ alùpọ̀dọ́ o ìdí àlànà ètò kàńtọ́nù kádàrà tó yọ ọ̀sẹ̀. lọ́wọ́lá dùn àrùn bí ò bá sí àdúrà tó ṣe mú mi ntọ́nà ti ní yóò ṣẹlẹ̀ ìbálẹ̀ òun náà ń bẹnu kádàrà pé ó ń bẹnu kádàrà á sí wípé lábẹ́jẹ́ báyìí o aburú ò ní ṣe lásìkò láyé torí nǹkan báyìí tí ó ṣe tó bá wọra àwọn ìṣòro pé kò ní gbàgbà ìyàjọ pé ntọ́nà kọ́ nù aburú tọ́nà ti ní yóò ṣẹlẹ̀ yóò padà ṣẹlẹ̀ náà òkú lè sínú kádàrà pé kò ní ṣẹlẹ̀ ìtumọ̀ nìyẹn. ولا يزيد في الأمر يعني في الأمر الذي كان يقصد لون الدروب síbi tí ìgbà títí ó ṣe dáadáa ní ọjọ́ orí tó ní ìdí ayé ìgbà títí òun kan. nítorí bàbá mi ni pé lára àwọn àmì tí lẹ́yìn àdúrà ni pé ọlọ́run máa lo àdúrà téèyàn bá ṣe láti fi kọjú láti fi dá aburú pé ó ṣẹlẹ̀ síyàn ọmọ àwọn ìdàgbàsókè. lára àwọn ẹni ya àdúrà ni pé àǹfààní mẹ́ta kan ó sojú sí àdúrà yìí bó ṣe wá ní àdé lọ́dọ̀ tó tẹ̀lé bóòlù ní sùn oyin máa ń ní mùsùlùmí yẹ́bẹ̀ ń lè dá lọ́sìn lẹ́yìn tàbíyà èsì wọ́n lọ sí àkàrà ìlú ìlà àkọ́wọ́ ìlà ìlà ìlú mùsùlùmí ọkùnrin. ọmọdé àbí àlàbà kò ní í ṣe àdúrà kò ní í bẹ lọ́nà kò ní í ṣe àdúrà kan kó wá jẹ́ bí àdúrà tó ṣe ń ilé ìtàgé àdúrà wọn kò sí èsì bẹ́ẹ̀ èyí kọ́ tó lọ pé àwọn tí wọ́n lé ìlú fẹ́ láti rẹ̀ lọ́nà ló ṣe é ṣe é lọ́nà àdúrà mi sì jẹ́ ká ló ṣe ẹ̀fẹ́ ká ìwé tí mo fẹ́ mi lọ́nà jẹ́ ìwé tí mo fẹ́ mi sí ìdàgbà àti ìṣe ìdíjẹ́ mi wọ́n lápá sí àtọ̀rọ̀ àná kì í ṣe àdúrà ní fọ́tà àti ìjàpá àdúrà tó ti máa dákun ni nǹkan máa ṣàdúrà tí ò lè ṣe náà àdúrà tó ṣe kò ní ìdákun ẹbí kò ní ná mùsùlùmí lọ́wọ́ ṣe èèyàn ní ṣe àdúrà báwọn ìlà àbáwọn lọ ìṣẹ̀lẹ̀ ìlànà àdúgbò lọ́wọ́ kó ṣe nǹkan ẹyọ kan nínú ìmọ̀ àyàn àjẹrà láwùjọ náà wà táwọn ìmọ̀ oṣù láti ń bẹ lọ́wọ́ wà láyé ṣe sà ọlọ́run fi máa dá lóhùn lójú ẹsẹ̀. وإما أن يدخرها له وإما أن يدخرها له في الآخرة àwọn olùkọ́ ní tọ́lẹ̀ náà ọlọ́run lè má ṣe kú ní wàá bá tọ́jú ẹ̀ lé ìjọ àlùkò àná àyẹ̀sẹ̀ fàánì nínú àtò nílà àti kó ṣe pé ọlọ́run ó gbàdúrà rẹ̀ àwọn òní náà ọlọ́run gbàdúrà yóò sì gbàdúrà rẹ̀ ní pé ọlọ́run ó bàyìí tààrí aburú aburú tó yẹ kó ṣẹlẹ̀ sí aburú tó ṣe déédéé irú àdúrà irú àdúrà tó ń ṣeun aburú tó ṣe déédéé rẹ̀ ọlọ́run àgbà kó lù lọ́dún àwọn tàbí wá ní àpò ah, tí bá dá àṣẹ nínú ìdánilókè àwọn tàbí àpò kọ́ọ̀dà àmọ́ àkùdá nínú káàtà ń ṣe lórí ọ̀pọ̀ tó ọlá ọlọ́run ọba ní kó jùlọ. yẹn ní pẹ́lú àwọn àǹfààní tí yóò rìn níbi àdúrà ìṣẹ̀lẹ̀ ìlàjì lọ́dọ̀ ẹni wá bẹ̀rù ìlú àwọn òbí òde wà ọ̀gá kò sí nítorí àti pé àwọn májèmú kan bẹ àwọn conditions kan bẹ àwọn nǹkan bẹ bẹ́ẹ̀ kéèyàn satisfy kéèyàn wá sí ìláwọn nǹkan lọ́wọ́ àbúrò ẹni nìkan nǹkan àkọ́kọ́ àyẹ̀wò láwọn lọ́wọ́ àti àdúrà ọlọ́run ìjẹun kọ́ ọ̀rọ̀ àfọ̀mọ́ àdúrà fọlọ́run yàrá mẹ́tẹ̀ẹ̀mí lórí yìí olùbá ti pín ní báwọn ti bèrè àwọn òbí yàrá láàbù ọlọ́run ti dá wọn lóyún ọ̀gbìn káyọ̀ níbi káyọ̀ níbi ìdáàbò àìsàn lọ́ra yóò ti nà ábídà aláàmù aláàfin ìmáà yóò ṣe bò káàdà ánìmọ̀ ìdílé ọ̀sùn tọ́ba tọ́ba bá ń ṣe orí bẹ́ẹ̀ náà fẹ́ ó sàn nílé ṣùgbọ́n tọ́ba ń sọ orí ẹ̀sìn kì í ṣe ìlú lọ́wọ́ mọ̀ kí fanya Mungu jina moja ndugu zangu uliende uliende nijitahidi mzuri ama mbele hapa ni yakhlashi ni koloni nikani kwa upepe mwenye kiona koloni lazima lazima kwa ndani amajira ajao nitaka lazima njoo amenipa koloni sunati sunati sunati bí àtàwọn bàbá náà ṣe máa ń láti ọlọ́run ti gbà á bánirẹ jíjí àlẹ báni paná àdébọrẹ báni gbé súnà ànábìgà lọ́dún gbé súnà ànábìgà síra bí àbẹ̀lẹ̀ tó ní tí ọba ti nílé ìdábà dùnáwó àlùfọ́ọ̀dù làwọn rè àdúrà ìrìn jẹ tó tó lù síra kejì àwọn ọmọdé ayé máa ti wọlé wọlé àmàlà ìkọlọ́wọ́ fáwọn onímọ̀ ìnáwó ìnáwó àbúrò ìṣẹ̀lẹ̀ ìyókù rẹ̀ ọba kéré ìnáwó kàlá yìí nígbà ìnáwó kàlá aa ọmọ ìdá kúrò tó nínú ọmọ ìgbèrò yìí ètí máa ń ka irú àdúrà àbáwọn ìlànà yóò lè ṣètò àkọsàfọ̀mọ́ fọ́lọ́ níbi àgbà rẹ̀ bí ọ̀pọ̀ ìdí sọ fún àdúrà tó bá wọ́pẹ́ ayẹyẹ ìfẹ̀yìn náà pé. فلم نصار مخلصين له الدين ولو كره الكافرون إما الدخول إما الصلاة إما البلوغ مخلصين له الدين لن تنشي أمنية الكلام ولو كره الكافرون هنا كم كثير يوقع إمام الدين إمام الدخول من الدين ماذا فبكى كذا يوم تجنب الحرام في الأكل والشرب والملبس قوتنا ọ̀ọ́yàgbò ọ̀ọ́kà pátápátá fún àràánù nílẹ̀ oúnjẹ lẹ́tọ́ jẹ ọ̀ọ́jẹ wáyé á ọ̀ọ́jẹ lọ́sàjẹ oúnjẹ tó ti bọ̀ ní owó tí wájú ẹ̀ dájá lájọ pọ̀tọ́ náà. ọlọ́run yìí wọ́n máa ká mọ̀ ẹ̀ àwọn ọ̀nà ìbàjẹ́ rẹ̀ ẹ̀dàrà mọ̀ wọ́n máa sọ̀rọ̀ mọ̀ ẹ̀ àwọn ọ̀nà ìbámu rẹ̀ ẹ̀dàrà mọ̀ ni kódà àwọn òbí ẹ̀ tó fún bá wọ́n ló bí ẹ̀mí àwọn ó di ara mọ̀ náà tó dàgbà ẹ̀ rẹ̀ dáadáa fún àná yóò olóògbé fẹ́ ṣe ìgbọ́n dandan ìbí méjèèjì lẹ́ẹ̀kejì àkọ́kọ́ islam olóògbé kan kọ́ ọ̀nà àgbègbè ẹ̀ẹ́kejì jìnnà sí àlámù níbi jíjẹ níbi mímu ó dàbí àṣetọ́wọ́ ìkẹta ádàmìnà ájà lápẹ̀sẹ̀ ètò yàrá méjèèjì ó máa kánú ìyàgbé àṣẹ ìlànà gbọ́dọ̀ àyè wọn ọ̀nà mẹ́ta ló máa ń gbà mọ àgbẹ̀ ẹ̀dá. ṣùgbọ́n ìtawà gbà fáwọn ọ̀gá gbà ti pé òun ṣe báyìí wọ́n ti mú orúkọ rẹ̀ níbẹ̀ ní ìlàwọ̀ ní ìgbà ọ̀nà mẹ́ta ni o lè ṣe kó o lè pàṣẹ àdúrà ìlà ìgbẹ́ ìyẹn lè ṣe olùdíkà olùdíkà ti ìgbà rẹ̀ ní ọdún báyìí tó ń bú àyè ńlá náà nìyẹn. àbẹ́yẹ́ ká gbé ọ̀rẹ́ ẹ̀kọ́ sẹ́ni orin tó ń bá dọ̀dọ̀ lọ ẹ má dọ̀dọ̀ lẹ́rù sọlọ́mù bíi sọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ yìí wọ̀ ọ̀ bá lọ lè tọ́ tọ́lọ̀ bá lọ sí mọ́tò ìjọba tọ́lọ̀ bá lẹ ìpàdà kọ̀ lẹ tọ́ka tó lè dìde mọ́ eléyìí wà á kọ́lọ̀ mọ́ àwọn ọmọ ìyẹn wípé nǹkan ẹ̀kẹta ádámù làwọn àgbẹ̀ nàìjíríà ètò ìdáàbà má hanya ah, inda قلت له صلى الله عليه وسلم يستجاب لأحدكم ما لم يتعدد ọlọ́run ní ẹ̀kọ́ ló lẹ́yìn tí ó máa gba àdúrà yín lẹ́yìn tí ó máa ṣe ńfẹ́ǹfẹ́ fún yín lẹ́yìn tí ó máa jẹ́ pé yín náà lágbàtà ájá lórí ìgbàdé láti ká yín à àwọn ìṣàlẹ́ mi bó lè yín ṣe á kọ́ ó ní ẹ̀kọ́ rẹ̀ ọmọ nìyọ́ mi sọ pé dàáwù tó lọ àbámi ọ̀sẹ̀ jẹ́ mi bẹ́lọ̀ bẹ́lọ̀ bẹ́lọ̀ bẹ́lọ̀ ìdòwòsí ẹ̀jẹ̀ pẹ̀lú ẹ̀dùnmọ́ mi bẹ́ẹ̀ tó tọ̀ ìdòwòsí mi máa ń gbà lẹ́yìn ní ọ̀sẹ̀ mẹ́ta tí mo ti gbẹ̀ tí mo ti ń tọrọ rẹ báyìí lọ́wọ́ rẹ̀ ọmọ yẹn níta níbi ìgbà yìí bèèrè pé ìgbèrè ọmọ lọ́dọ̀ náà ọmọ ìjà kan mọ̀ ní lọ́dọ̀ ti dáná àdéhùn yìí àdéhùn ìtàbà wọn yẹni pé ọba ń bẹ lọ́wọ́ ọba ń pè é òun nípa fájú ààrẹ gbà yẹn fi kà ánàdùn ààrẹ ìbàdà ó ti kọ́ tó fún ọ pé àdúrà tó ń ṣe ìjọba ìdílé ẹni kejì ni pé òun nípa àdúrà máa ń gbà dà lọ́nà bọ̀ kẹta ya burúkú àpò lọ́nà yìí náà bí ẹnì kan fi tẹ̀sẹ̀ pọ̀ bẹ́ẹ̀ sáré náà lára náà jẹ̀wọ́ ni pé. السؤال بهذه الفرملة إذا توم عندنا نقول تبلا هو من ìyàgbé rẹ̀ tó jẹ bákan náà wọ́n lè tí ó lè ní kòkòrò rẹ̀ lè sọ̀rọ̀ lọ oníṣẹ́ náà wọ́n sọ̀rọ̀ láwọn ọ̀dẹ̀ ọ̀dẹ̀ náà ti pé ìdàdá àádọ́kùn nù sẹ́ni kan ní bá ń bẹ lọ́wọ́ àláyà kórè má sọ pé àlọ́nà ìfẹ́ rí ń ṣe é bá ọlọ́run forí jìn ní tọ́ba wò àwọn àti àwọn gbọ́ sínú ẹ̀yìn ọlọ́run ẹ̀yìn ìṣe àlọ́ ọlọ́run jẹ́ kẹta ìṣe àlọ́ àrẹ ní ìlú ìṣe àlọ́ rẹ̀ ọlọ́run ẹ̀yìn sápẹ́lẹ́ lónìí ọlọ́run jẹ́ ta ọlọ́run jẹ́ jẹ̀rù ọlọ́run jẹ́ sóríire wọ́n ti fi ìṣe àlọ́ rẹ̀ ìgbàgbọ́ àjẹ́ láyé àkọlà àhàdùn lẹ́yìn kan ní bá ń ṣàdúrà fàlàyé àkórí má sọ pé àlọ́mọ tẹ́lẹ̀ yìí ṣe ìgbà ọlọ́run fún mi tó bá wù ọ́ àwọn ọmọ àjọ àyè wọ́n yá àti mi máa ta àlàkà nípinnu níjà àjọ àjọ ṣe wọ́n yá àti mi ọ̀rọ̀ nígbà ojú kòkòrò rẹ̀ sọ́dọ̀ ọmọ ìjọ tóbi ní pé àjọ àjọ ṣe ọlọ́run wà fún ìyàwó iná bẹ́ẹ̀ náà wà á tún mọ̀ fìlú nàìjíríà báyìí lẹ́yìn tí wọ́n máa mọ̀ ní gbé àwọn tí wọ́n fẹ́ lọ́wọ́ ọlọ́run máa dá sí. ká inú ìgbọ́ àbáná dá torí bọ́lá jẹ́ kí wọ́n bá fọ́lá rẹ̀ dá láyé ábúmọ̀ àlẹ́ ìṣe ìhun láyé ábúmọ̀ àlẹ́ ìṣe ìhun àǹkọ́wò kò sí ìtàkùnà bá fẹ́ nà tó ti lọ rẹ̀. wọ́n á tàbí lẹ̀ wọ́n làwọn àtàdúrà àmì ìrìn àwọn àtàdúrà àtàdúrà pọ̀. gbogbo bá jáde lè wọ́n pọ̀ ọlá ọlọ́run ni mi pọ̀pọ̀ lọ́dọ̀ àyà. lára ẹ̀kọ́ bá dé ìṣàdúrà ẹ̀dá tó máa ń gbà. rọ́pùn rí abẹ́yìn ìpínlẹ̀ lọ́wọ́ lè sàmì ẹ̀wọ́ òkèlè wọn bá bẹ̀rẹ̀ lọ. ẹ̀wọ́ méjèèjì ló dé màtí wọn tó ń lò wọn ti àdúrà. òṣìṣẹ́ náà bá gbọ́dọ̀ bá wọn àdéhùn tó máa sọ pé ìnáwó àyè yẹn adájọ́ náà wà ọ̀la tí máa ti yé ẹ̀rí mọ́ ọ̀la lápàdé ọ̀bọ̀ ọlọ́rẹ̀ ọlọ́run. yòóyìnbó a máa nífẹ̀ẹ́ sí ìdá rọ́pà rọ́bìrì ìdá ìyàlẹ́ yìí tí ìgbà ń bẹ náà ó tẹ́wọ̀ ẹ̀ méjèèjì ó tẹ́ sọ́nà ọlọ́run máa nífẹ̀ẹ́ sí alùpàyẹ̀wò ìdáhùn sófòrò kí ìwọ́n kàwọ́ padà lófo kọ́ ibà tẹ́lẹ̀ lẹ́nu tó gbé yóò múlẹ̀ mọ́ ẹni kọ́ náà wà fún àyè kò ní ní ìtẹ̀sí ní ìwà àtẹ̀lọ́ kọ́ wá tẹ́wọ́ fún ọ̀sán fún mi wọ́n fún mi ayé tó gbé fún mi ọlọ́mọba ń sẹ́ni ọ̀rọ̀ ìdí ẹ̀kọ́ lọ́mọba fi mi wá ní ìwà àtẹ̀wọ́ náà sọ́nà ní ọlọ́mọba ń bẹ̀rẹ̀ ní ìwà àtàwọn ọ̀gbàdàn lóṣù lẹ́yìn bákan náà ìpè báyọ̀ tó bẹ̀rẹ̀ ní ọ̀la ọ̀la àpọ̀ ìnáwó ìṣòro ìnáwó ìṣòro ọdún lẹ́bi táwọn ọmọ sọ pé sábà fẹ́ kí n ojú rẹ̀ kọ́ ọ́ lẹ́nu. ó sì dá pọ̀ kí n ṣe àgbàlá síwájú ìdíkọ̀dúrà ìbàdàn yìí. kọjú sí kébìlà ní ọ̀la ìṣàlá àkọọ́lẹ̀ tó jẹ́ àmà àmàdájú pé òjíṣẹ́ náà bá sọ́dọ̀ lọ́rùn àríwọ̀ sọ́dà mi nínú àjì tó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè ló ti gbọ́ wọ́n tètè ṣe àdúrà lárẹ̀ alàfọ́fà wà náà wà màtàlì bẹ lórí òkè sọ́fà nípa aláàjì ẹ ti máa ń sáré lẹ́ẹ̀mejì wọ́n kọ́ tètè wọ́n ti jẹ́ tó sáré ní sọ̀fà. yi ànábì bẹ lọ́wọ́ ọba òkè ní màlúwà ànábì bẹ lọ́wọ́ ọba òkè wàfi òkú ti bẹ fa ìgbà mi tó wà ní àràfà tí ń bẹ lọ́wọ́ ọba òkè wàyí dàdí má jàre lè hàrọ̀ ìgbà wà má ń dàdí ní mú dàdí fà láì fẹ́ tẹ́ńpẹ́ má jàre lè hàrọ̀ ànábì bẹ lọ́wọ́ ọba òkè bẹ́ẹ̀. وبعد رمي wà lóko والوسطى bẹ́ẹ̀ nígbà tó ń lẹ òkú alákọ̀ọ́kọ́ àti tààrin àníyànṣàdúrà ọgbọ́dọ̀ ìlẹ̀. lára àwọn ìlànà àdúrà ló ti fẹ́ àlùbádàá gbẹ̀gbẹ̀ rárá nàṣẹ ẹ̀kọ́ lẹ́yìn nípa ìsìn àdúrà ọ̀fẹ́ ti fọ́ọ̀mù ọ̀fẹ́ ti fọ́ọ̀mù ọ̀fẹ́ ti fọ́ọ̀mù bí ẹ̀rọ náà ó jẹ́ ara rẹ̀ ní kọ́kọ́ bẹ́ẹ̀ àdúrà bá ara rẹ̀ ní كان رسول الله صلى الله عليه وسلم لقد يقول السلام صلى الله عليه وسلم إذا ذكر أحدا طبعا صلى الله هو من بعد أمكان فدعا له هو شدوى لكم kótó ṣàdúrà fẹ́ni bàdá àdínáfì àníbẹ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ àná kótó wá ṣe àdúrà fẹ́ni. ọlọ́wà àdúrà ní wọ́n ní àdéhùn yìí àdéhùn àárín nínú síra àwùjáde lára àwọn ẹ̀kọ́ wọ́n bá ń bẹ lọ́wọ́ kìkìrọ̀ ọ̀dọ̀ àyè dáadáa rí fóònù pààrà àdúrà rẹ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta. torí kò jíjọ náà bá sọ́dọ̀ bá wà lé wọ́n náà ní. ìdàdá àdúrà ìdàdá náà sọ̀rọ̀ àgbà. ká ló ń bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn àmà sí àṣìṣe lórí ìmẹ́ta. wàyí dá sá àdára bí bá béèrè kankan lọ́dọ̀ lọ́wọ́ sáà àdáta ìmẹ́ta ní máa ń béèrè rẹ̀ wọ́n náà máa ń pa ara ní ìgbà àdúrà ṣe. wọ́n bá tún wá bẹ̀ lọ́wọ́ àwọn ìgbà ní kéèyàn ọ̀dà lè síwájú ó lè bá tẹ̀lé tuntun yálà wọn fi káàmù náà dà wájú kéèyàn tó lè tẹ̀lé tuntun fún ìgbà àdúrà àwọn ọkọ̀ kan bẹ̀ tó jẹ́ àtúnwá ọ̀dọ́ yìí àǹdọ́nì nínú àwọn ọkọ̀ ọlọ́run tí sùn láì àǹdọ́nì àwọn ọkọ̀ ọlọ́run tó káńtà àwọn ọkọ̀ ọlọ́run tó tóye àwọn àbọ̀ ní ìsúnmìlà sáni àwọn ní ìsúnmìlà sáni ẹni pé nínú àwọn ọkọ̀ ọlọ́run ètò gbọ̀nìgbọ́n ètò tóbi jù ẹ̀ ìbẹ̀lẹ̀ wọn àtọ̀wálò bí àti máa ń gba ìlú àwọn ọkọ̀ lóun tó dáa ló fi jáde ìlú lọ́dọ̀ lọ́wọ́ ọ̀nà kàmálà ọlọ́run bá wà lọ́wọ́ láti pé ọ̀nà ìbẹ̀rẹ̀ àti náà lè fi àwọn ọkọ̀ tó dára ọ̀tún olóògbé ń ṣe pàdé àrùn bí a nípa ní ó kọ́ ọmọ ìbéèrè orí tẹ̀mí láńfẹ́ lọ́dọ̀ lọ́wọ́ tọ́ba tó wá bẹ́ẹ̀ sí àdúrà suna tsaro nas'alullah al'afiya misali nas'alullah al'afiya nan kwayo nan nawawo nan kwanin muna kaza wani sai tsaro da su'al wọ́n wá bẹ lọ́rùn ṣàdúrà pọ̀ ẹ̀dá mi wọ́n gbé ju ìgbẹ́kẹ̀ fún lówó ẹ̀mú sọ́dà wọ báyìí ẹ̀mú sọ́dà ń tẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náà ti bàjẹ́ ẹ̀mú lẹ́tọ́ méje ẹ̀ pọ́wọ́ báyìí bàtà mi náà ti já lọ́dọ̀ mi lẹ́nu ìjọba mi náà ló ti rẹ̀ ó ti gbó ọ̀rọ̀ ìdáná ti pọ̀ kò tó nǹkan wá sí ọ̀rọ̀ sọ̀kàndíà ní ìjọba ń gbé ìlú lọ́kàndíà lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ sílẹ̀ tí ọba lọ́kàndíà sí ọ̀dà lábẹ́ lọ́kàndíà ni lọ́dà tó ti lọ́ba lọ bí àbàkàdà ìjọba náà sọ wá lánàá lọ́mọ rẹ̀ ti gbé ọkùnrin jẹ́ káwọ̀ lọ́jọ́ wá lónìí lọ́jọ́ wá lónìí sọ wá lánàá àwọn èèyàn bá lọ́wọ́. àbúrò lónìí ìgbàgbà ìyá ẹ̀gbọ́ ìbára yóò fẹ́ ẹni tí ò bá bẹ̀rẹ̀ yẹ kí máa di ọlọ́run bẹ̀rẹ̀ mi máa bẹ̀rẹ̀ tó ń jẹun lọ́lọ́run máa ń lò sí i yẹn ni pé alìsèká ìgbìmọ̀ sùhárì tàbí àpọ̀ oṣù náà bá sọ́dọ̀ náà wà lẹ́yìn ọ̀sán sọ pé yà á bá yà á nà rọ̀sọ́lẹ̀ dáa á sì rìn dáa àbí àáfíà ilé bàbá àbáyé. ẹ̀gbọ́n bàbá rẹ̀ bí ìdílé bá wọn. ìyá ń bára òfin lè ta rẹ̀ tó jẹ́ ọmọ kù fún òṣìṣẹ́ ọlọ́run bàbá àtẹ̀lẹ́dọ̀ àrùn àfíà ẹ̀mí àṣàdúrà pọ̀ ẹ̀sìn náà tọrọ àkóyọ lọ́dọ̀ ọlọ́run ní àdúrà ìfàṣẹ. ẹ̀bọ́ àgbà ní nílẹ̀ àdéhùn àdéhùn sọ̀rọ̀ wàkọ́ anábìyí sọ pé ìdá sáàdà àhàdùkùn mẹ́rin kan ní bá ń ṣe àdúrà fọlẹ́ fẹ́rẹ́ béèrè tọ́pọ̀ lóore lórí ọlọ́run àwọn ènìyàn yẹn sẹ́nu lọ́ba o tí wọ́n bá dé lóore lọ́dọ̀ ọlọ́run tó lọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ wọ́n náà lọ́dọ̀ bẹ́ẹ̀ kálọ̀ rẹ̀ béèrè tọ́pọ̀ lọ́dọ̀ ọlọ́run ní pọ̀ lọ́dọ̀ ọlọ́run nínú àdéhùn ìgbèrè sí ọlọ́run lọ́wọ́ káàdà ìgbàanì ẹgbẹ́ òkú àwọn ẹlẹ́sìn pátápátá tó bá rọrùn tí wọ́n wà lórí ilẹ̀ ká ẹ́ kálukọ́ máa bẹ́ẹ̀rẹ̀ orin lọ́dọ̀ ọlọ́run bí òkú fọkàndúrà bẹ̀rẹ̀ orin kọ́ wá dáhùn tí kálukọ́ fún un fún yẹn ọgbà pé ọlọ́run mo fẹ́ yẹ ọgọ́rùn mo fẹ́ tírélà ọgọ́rùn mo fẹ́ kéde ọgọ́rùn gbogbo ọgọ́rùn ọgọ́rùn ọgọ́rùn ọgọ́rùn pé wọ́n á béèrè lọ́la ọlọ́run yìí máa ń nàkọ̀tọ̀ láì kàmí ní ìṣe ìhà kò dé nǹkan fún mi lọ́wọ́ kó lè bá yé wa àníbi ní ìgbà tí ìgbà mú abẹ́rẹ́ kí yàn lọ síbi òkun nígbà tó ṣe tẹ wá ti abẹ́rẹ́ lọ bí ọ̀pọ̀ báyìí yẹn ni pé ìdàgbà àlẹ́ àhàdùkù àlàyé òkè rẹ̀ tó o bá ń ṣe àdúrà tó ń bẹ lọ́wọ́ fọ̀kànjú àmì àdúrà lè rí orí tó pọ̀ lọ́dọ̀ lọ́wọ́. wáyé náà yẹ sẹ́nu rọ́bà o ọlọ́run bá rẹ̀ kò dé pé ọlọ́run dé lè kálọ́ rẹ̀. àdéhùn yìí àdéhùn sọ̀yìn àdáṣẹ́ ti ṣẹ̀yà káyé mi ọ wà nínú àwọn sí àwọn mẹ́jọ̀rọ̀ tí buhari àtàwọn tó ń bá gbé lára rẹ̀ pàṣẹ láti wọ́n fẹ́ ṣe àdúrà ń ṣe àdúrà kò fáwọn ìlú sábà lọ́wọ́ ní ọ̀sán ìṣíwájú eléyìí náà ṣe àdúrà lọ́sí àdúrà tó ṣe. nínú ìpàdé ìṣẹ́lá àwọn ọ̀sán ìṣáwọ̀ ìlú ìṣẹ́lá sọ pé kúrò láàyè máa lóró حتى يصلى على النبي صلى الله عليه وسلم هو أدرى في الباشقة محجوب بدن بنبه وعن أوليه والإجابة لهم حتى يتم الحديث مثل الاستدلالات عن ابن محمد صلى الله عليه وسلم وقلنا قول ní ìbára ìṣẹ̀ ìgbà lára àwọn ìpìlẹ̀ àgbọ̀nà ìpínlẹ̀ lè ṣe orí àgbọ̀nà èmi àlùkálùkà di àdìní aṣáájú anáka àǹtàlọ́ọ̀mù àlùkáhàdù sọ́mọ́dù àlùlẹ́bì. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تكفر به بالنور إنك فالمسلم الرحيم لرى ما أسمعه عن هذا الزواج يعني في إذا أمر قبام إنه الشافعي في سورة لا أدواء شيء فقط من الأنبياء وسورة الأرض وسورة الاستغفار هو سورة الأنبياء bá ti di sọ̀rọ̀ ẹ̀rọ ní ẹ̀sìn tọ́lọ̀ bá ti di forí jù ìké àtàwọn olóògùn ní máa ń tẹ̀lé bí ẹ̀tọ́lọ̀ bá ti di sọ̀rọ̀ ẹ̀rọ ní ìwàlẹ́yìn ìwà tí wọ́n lọ sí ní lẹ́yìn àforí jù ìké àtàwọn olóògùn yóò tẹ̀lé fún ẹ̀rọ. sẹ́yìn ìfà ọlọ́run kan ṣàlàyé wàhálà àjùmọ̀ wàhálà àjùmọ̀ wàhálà àjùmọ̀ àwọn òbí kan ṣàlàyé أبوه بنعمته علي وأبوه عني فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت هذا فيما حتى في الله وأتوب إليه شيء من غير كي يتوب إلى الله وقصرين لجنة اسمه إنه هو قيام في تاريخ نزلات هذه gbogbo àwọn àwọn ẹ̀rọ àgbà lèpe rọ́bà nìyà àtúnyẹ̀ lèpe àgbà lèpe lòdì síwájú oníbẹ̀rẹ̀ gbogbo àjọ àgbà tí ìgbà lẹ́yìn nígbà tí oníṣẹ́lá àgbà bá wà ní ìlú náà gbogbo ẹ̀ṣẹ̀ mú ṣe. Kọ́yì, àwòkọ́ bẹ̀rẹ̀ ti dára àwọn àkókò kan bẹ̀rẹ̀ tó ṣe pé ọyẹ kí nìyẹn kí nìyẹn ló wà fóònù ní ìdí ayé ìwà àkókò náà láti ìkòlò àjẹ́ ìtọ́wọ́bà. Lára àwọn àkókò yìí, ìlàyé, orí, táwọn àti ìlú àtẹ̀lẹ́ mi. Bákan náà, àkókò àti òkè ìlú, ìdá ilé ẹ̀ka tó kányì nínú òun àti òkè ìyáàbà ìdájọ́ ìlú náà. Ìlú bẹ̀rẹ̀ lọ́dún tàbí lọ́wọ́ màálí òun bàbá dáńdé kan nígbà náà wọ́n fún wọn ìdẹ́lẹ̀ ìdẹ́lẹ̀ ìdẹ́lẹ̀ ìdẹ́ta ìyàwó mẹ́ta wá sí àtìgbàdá àtìgbàdá ìṣọ́ra ìlànà fún un. kí ni ó lò kí ni ó ti mọ lọ́wọ́ wọn náà lè dẹ́kun ẹ̀dá. òṣìṣẹ́ náà bá sọ́dọ̀ báwọn àlẹ́ ìwọ̀sẹ́lẹ̀ sọ pé ìnàfìláì ìnàfìláì lè sáátà nìyí. لا يوافقها رجل مسلم يسأل الله فيها خيرا من أمر الدنيا والآخرة إلا أعطاه إياه وذلك كل ليلة إن في الليل بل ينبغي إنه ساعة àkókò péréte kan ọmọ ẹni rẹ àkókò yìí láyé wà fífọ àrọ́bìnrin mùsùlùmí kan yálà ọkùnrin àbóbìnrin kò ní í ṣe kò ní àkókò náà yẹ́sà lọ àbíyá sọ̀yọ̀rọ̀ kó wá béèrè orí kan lọ́wọ́ ọlọ́run lásìkò yálà orí sáyé ni abóore ti àbíyá rẹ̀ èyàn ò ní béèrè rẹ̀ ìlà ọ̀hún ìyá àtúrò wọn tó fún ìlú orí náà wọ̀nyá àyè tó dàgbà ìlà gbogbo ọ̀rọ̀ orí lè lè ìṣẹ̀lẹ̀ nígbà bá dìbò ẹni lára àwọn àgbègbè tí àjọ àwọn nígbà jùlọ nílò wíwà bákan náà ilé ẹlẹ́ẹ̀kẹta tó káyìn ilẹ̀ oṣù náà àwọn àgbègbè náà àtìgbà àwọn àgbègbè ìlú ṣe. nínú àdéhùn yìí òṣìṣẹ́ náà wà lọ́dọ̀ láwọn àgbègbè tó kà ní pé ìyẹn ti lọ rọ́pò náà ìlànà ìlà tó náà yìí ní ní gbogbo àlàálẹ́ ní gbogbo òru láti ọ̀gbà wo tí ìdájà bọ̀ sọ̀rọ̀ sí òṣèlú ìgbà tó bá tó ìdá kan nínú mẹ́ta tí ìdáwó sì ná ọlọ́run ní ọ̀gbà wọ́n ti náà yẹ ìyá tó wọ̀ ọlọ́run máa sọ pé máa ń yẹ ẹ̀rọ ní àgbègbè ìgbà wọn tó fẹ́ ṣe àgbà àgbẹ̀ tó fẹ́ rí ìgbà wọn ìjọba máa ń yẹ kálukú àlẹ́kọ́fẹ́ béèrè nípa àwọn ìlọ́wọ́ ìlú ọlọ́run faransé kí n kàn yín bíbẹ́. wọ́n méje sẹ́kẹ̀ ọ̀gbìn àlẹ́kọ́fẹ́ sọ̀rọ̀ ìdájẹ́ ẹ̀jẹ̀ lọ́dún ìlú ọlọ́run máa ti ẹ̀dá kí n kàn yín sọ̀rọ̀ yìí lágbóró òòrùn ẹ̀mí tó bá pé ìdá alákọ̀ọ́ ní òòrùn ọ̀dọ̀ ìgbésẹ̀ ìdẹ́ àdébì ìmọ̀ ìgbàlódé àti ìdílé àwọn ìmọ̀ ìgbàlódé. ní wọ́n sọ nípa akọ́nà ọ̀gá ọ̀sọ̀ ọ̀gbàlẹ̀ fún àyè àyè sọ pé bá a ti máa ń sọ ọ̀gbàlẹ̀ lọ́wọ́ ìgbàlẹ̀ ṣùgbọ́n yẹn ń lé mọ̀tòlá yẹn ní ìdílé àti ìlú àwọn níbàámu títí tó di ọlọ́run àti nínú náà yóò àdébì náà wọ́n sọ sama kò sí sámà sí kò sí ìjẹta kò sí ìdíje lókè lókè sámà lọ́wọ́ lọ́wọ́ lórí àdìsí rẹ̀. Náà wọn kò sí àti àdúrà lọ nígbà àyíǹda ló lórí rẹ̀ kálọ̀ ìwé ọ̀nà ọ̀rọ̀ yìí àti ìgbà tí ìṣòro kan àbórí ìbàdàn àti kò sí ìmọ̀lẹ́bà kan àdúrà kan àjálù kan ìbàdàn. Wọ́n fẹ́ bí ìfọ̀sọ́nù láti lò ó wọ́n ní ìdí ọ̀dà àwọn olùdókòdà yẹn bí sọ́dà àti ọkọ̀ àgbàdo àti ààrà. Ìjọba náà wà sọ́dọ̀ bá wọn lé wọn lọ́wọ́ pé dáwọn òbí náà ní ìdáhàbí à wọ́n wà sí wọ́n ní ìdájọ́. Àdúrà ànábì ọ̀rẹ́ mi lórí àdúrà tó ṣe nígbà tí ń bẹ nílẹ̀ ẹja. Àbẹ̀rẹ̀ pé láyéláyé láti ọ̀sẹ̀ láti ọ̀sẹ̀ láti ọ̀sẹ̀ àdúrà àwọn làjẹ́dẹ̀rù bí àwọn ọ̀sẹ̀ èyí ò ní ṣe àdúrà àwọn èyí ò ní fi bẹ́ẹ̀ lọ́mù kó wá jẹ́ pẹ́ gbó fi bẹ́ẹ̀ lọ́mù ọjọ́ mọ́tò èyí ò ní fi bẹ́ẹ̀ lọ́mù fi ṣe iye nínú kankan ìlà tàjà àdúrà ọ̀rọ̀ àti ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ nínú ìṣòro nínú ìfọ́npẹ́pẹ́ àníbàbá nínú ìṣòro àti ìbẹ̀rẹ̀ àdó àkọsí àdó àkọsí ọ̀nà máa dúpẹ́ ọ̀nà ìjọba ìjọba ìjọba ìjọba àdúrà lẹ́yìn àbá ìjọba ti kàn mí lọ́nà máa kó sábà wọn bá àdúrà tí ìjọba ṣe lálàfo ìgbà tí a fi pẹ̀lú ìgbà tí wọ́n ti ṣe ìwọ́n àti ìgbà tí wọ́n ti ṣe kí òṣìṣẹ́ náà wọ́n sọ́dọ̀ bá wọn ṣe ìṣẹ́lẹ̀ pé àti àwọn ìyá rọ́ọ̀lù lẹ́yìn àdáni ìkọ́ ọ̀rọ̀ àdúrà tí ìjọba yìí lálàfo ìgbà tí wọ́n pẹ̀ àti ìgbà tí wọ́n tètè ìkọ́ náà àdúrà báwọn ọlọ́run náà tẹ́wọ́ ọ̀gbà yìí ọlọ́run ti kọrú àdúrà bẹ́ẹ̀. lẹ́nu àwọn àkókò sọ́dọ̀ àbúrò ìṣẹ́ńdàbíyà ìṣẹ́ńdàbíyà ló ń dá ìgbà tó kọ́ àtàwọn ọ̀tá àdúrà tí nàbà ṣe ń bẹ̀rẹ̀ náà àdúrà ọ̀dọ́ ọ̀gbìn náà nínú hadith ìtìnàtàmì láàpọ̀ dáná àwọn ìṣẹ́jú méjì kan bẹ̀rẹ̀ tí ìgbà ìgbẹ́ lọ́wọ́ ọlọ́run náà gbàdúrà kì í kọ àwọn èèyàn. àwòkọ́ àkọ́kọ́ tàbí ẹ̀tọ́ pàdé mi á ó ṣe lè méjì ó ní àwòkọ́ lànà ọ̀rọ̀ ó kéré ní àkókò tọ́lọ̀ wọ́n ti ní gbàgbé yìí. àkókò àkọ́kọ́ ìdàgbèdà ìbàjẹ́ máa ń pè é ẹ̀ẹ́kejì ìdàgbà àti láti pàṣẹ òkú bá ń gbóná láàrin òkèlè nínú pé ẹ̀yìn ìdáyàdà àgbàdo bá a lọ ìgbàgbọ́ ti ṣe apá kan tó ń pè apá kejì tó ń ti lọ ní ìbáṣẹ́ ní láti pè mọ́ àdúrà ní ìgbà. lọ́la àwọn àkókò ìsìnjábà الدعاء عند السجود للصلاة الدعاء عند الأكل لم تكن الأمور جدا مثل اليوم من من الحديث وإذا رضى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه عز وجل هو الصلاة أما تقول لنفسه ولو هذا في وقتك kí wọn máa tètè gbà bí ẹ lójú lọ ìgbà tí wọn máa wọ ẹ lọ bí o àti wọn máa ń tètè náà wọ ẹ lọ bí o tí wọn wá níbẹ̀ àtẹ̀wọ̀n náà ní mi ṣe àgbà kọ ṣùgbọ́n náà kan láàbẹ̀ àgbẹ̀rẹ̀ láti ọ̀pọ̀lọpọ̀ àkíyèsí àwọn ìlò ṣùgbọ́n bá ṣe ń lò ó mú ibi àwọ̀ ìforíkalẹ̀ ọ̀rọ̀ káyìn lọ́pọ̀lọpọ̀ sẹ́ni tó lè fọ́n nípa rẹ̀ yóò ní ìṣòro kí tí ó mọ káàkiri àti nàìjíríà ló jẹ́ bá wà lọ́wọ́ nàìjíríà nígbà wọn sí àwọn tí wọ́n gba àlàyé láti fi ṣe ilé ọ̀nà ìyá mi ìgbà wá. wọ́n ní mú rẹ̀ títí máa ń kà ní náà rẹ̀ àti tí máa ń rí níbi òkú ni wọ́n fún máa lọ pẹ́kípẹ́kí títí máa ń rí yẹ́rù òkú rẹ̀ àti bí òbá fún rẹ̀ ni wọ́n fún máa lọ pẹ́kípẹ́kí. rákà àkọ́kọ́ àwọn tí máa kà ń bẹ̀ tí máa pọ̀ sí lákẹ̀lẹ̀ kejì rẹ̀ lákẹ̀lẹ̀ kejì náà kò ní ìkẹta ìkẹta máa ń lò sí ìyá rẹ̀ tó ẹni pé kò sí tó burú láti bẹ̀rẹ̀ ọ̀la lórí àti ìlú ìmọ̀ ká má lò ní ìyá rẹ̀. lára ẹ̀ bákan náà sàárì náà yọ̀wọ̀ ìlú wa á bí ìlú ká gbé à ń ṣe àdúrà lóòótọ́ ọdún torí ní àkókò torí ti ká bẹ látàkùn òní ọ̀rọ̀ méjìlá àwọn àpapọ̀ nípa àkókò ìwé ìpín tí wọ́n ti pé ìgbà tí wọ́n bá jókòó ìjókòó àkọ́kọ́ níbi ogún túbà olórí bí wọ́n máa bá fún bẹ́lẹ̀ kejì lọ nípa ìgbà àkókò yìí wọ́n ká ní ní àlàáfíà níbi ọdún náà máa ń wò pé wọ́n ní àkókò lẹ́yìn lọ́wọ́ nínú ìyá dé lò ìdàkẹ́jọ́ máa لا يوافقها مسلم يسأل الله فيها خيرا إلا أعطاه الله إياه بجد àkókò ìṣeré kan wọ́n ń bẹ lálàbò òjìnà láyé wa níbo àkókò àkókò tá a wí yìí mùsùlùmí kan ò ní í ṣe wẹ́pọ̀ àkókò náà ó ṣe dédé àkókò náà yẹn tẹ̀lé náà ọ̀fẹ́ yá fọyọ́rọ́ lẹ́ńtí mẹ́rin orin kan lọ́wọ́lọ́wọ́ à ètò òbí ètò òbí àkọ́kọ́ ni wọ́n wá mẹ́rin orin lọ́dọ̀ ọlọ́run ìlà ọ̀gbà òyà àtúnmọ̀ owó èyí tí ń fẹ́ òye ọ̀rọ̀. Ìlú jẹ́ àwọn àwòkọ́ọ̀tù ìjà ìjọba àwọn àkókò pẹ̀lú ìyànlá ìjọba. ètò wa kàn ní pé àlẹ́bí ni yóò tẹ̀lé àwọn ọmọ náà wọ̀ àwọn tó wọ̀ wọ́n ti gbàdúrà àwọn tó wọ̀ wọ́n ti tẹ̀lé wọn ẹnì kejì àdìmọ̀tàwò ẹ̀tọ́ wà ní òde ẹ̀tọ́ wà ní òde kọ̀ wọ́n bá ti bẹ̀rẹ̀ lọ́wọ́ lórí ìṣèlú ló ṣe wá lọ́wọ́ ìyàwó ìmọ̀ ayé àgbà náà ẹni tó wà tó náà ń lé àdéhùn ìdílé ọ̀rọ̀ ìyá àgbà هذا الجن والعبد ويكشف الظهور عظيم جملة جسم كل نار عيبات يطوى النور أن يمشي على ويجعلكم خلفاء أنا تعالى يقول الله لله àìdáhùn máa lọ ẹlòmíì wà fún ẹgbẹ́ ká máa ń lọ sí ìfọ̀sẹ̀ lọ́lọ́rin Dáhùn sọ́nà máa gbàgbọ́ àwọn ìwàhùn ìmọ̀lẹ́wọ́ mi ní ẹ̀ka ìrẹ́, ẹ̀ka ọ̀pọ̀wọ́ lágbàlú, ẹ̀ka àgbègbè. Yálà, mùsùlùmí, ìdẹ̀rí, mùnábìrì, kódà kó ti kò kí mùsùlùmí lásìkò, síyàn ẹ̀kọ́ ẹ̀kọ́ àti suna yin cikin da su a من الحديث والدراء صلى الله عليه وسلم اتقوا دعوة المنظور اكتتاب نفوه المسلمين اكتتاب يسوع صلى صلى الله وإنها سنة الغلب والغالب فلكيف تبعت لوري جمال لوري أشكو بعيد olùkọ́ bàtí ẹ̀kí yẹ̀kọ́ ló lọ́ ọlọ́run bọ́ bàtí ẹ̀kí náà máa sọ̀rọ̀ pé wà ní ìdájọ́ ìwọ̀n báyìí ó fi agbára mi mo fi tí tóbi bí i búra inú ọ̀rọ̀ lọ inú tí ò lẹ́yìn wọ̀n ló bá dà yé mi kódà ó lè jẹ́ pé lítà o wọ́n bá jẹ́ pé súnà o inú ọ̀rọ̀ inú ọ̀rẹ́ àwọn yẹn bọ̀ sí ìmọ̀ ọ̀rẹ́ nínú àdéhùn mi ìtàkùn dáhùn ọ̀dọ̀ àlejò yẹ sọ́ra ẹbẹ̀rù yẹ pé ẹni tí a ń bò sí máa fẹ́ ẹbẹ̀rù rẹ̀ o wáyé náà sábà lè dáta náà yé torí pípé tó bá tẹ kí máa ń bo sáà lọ ní kánà yàrá ọ̀tún àwùjọ ẹ̀ka pẹ̀lẹ́ ẹ̀ náà. nínú àdéhùn mi ẹ̀wọ̀ òjíṣẹ́ náà bá sọ́tọ̀ lọ́rùn àdéhùn ọ̀sẹ̀lá sọ pé ìtàkù dáwọ́ tẹ̀sán wà ní kánà láti lọ ìpèsè ń tẹ̀ òbí ìpèsè ọ̀sẹ̀ sọ́ra fún ọ kódà ó ti fẹ́ ń tẹ̀ òbí ìpàdé méjì fàyín náà wò lẹ́yìn ìgbàdú náà ìyá ìgbàdú náà ní ìgbà bá ti ṣe láyìn ìlú náà dá ẹ̀jẹ̀ bá ṣe wọ́n kọ́ àná ìtúsọ láyé ní ìpè é dáwọ́ tó máa fi lómi ìmọ̀ ìtajà bá sùn ẹni ààbò sí èké tó bá ṣe mú ìtajà bá ní o ọlọ́run náà jẹ́ pé rẹ o wáyé ń bá ní fa jẹrọ kódà kó tó kó pè é. fàbùjọ́rò ara rẹ̀ ti mọ̀ kí rẹ̀ tó orí ìdí ẹ̀rọ wà ìgbésí ìdẹ̀rẹ̀ èké tó bá ṣe mú ìjọba ìjọba. nínú àdéhùn mi sàlátò náà wà lóun ìgbàjàmbá àwọn àdúrà lẹ́yìn Ini adalah tó ti ṣe ọlọ́run máa ń jẹ́ pé ìfọ́dá ti àdúrà mi. àbúrò tó ti ṣe ní mẹ́ta kan bẹ bí ìyàmbá yìí bẹ lọ́n àdúrà mi ń bá wọ bí ìyàmbá yìí ṣe pè náà èpè máa ń jẹ ẹjẹ́ bá ṣe fún ọ. dáwọ́ ti kọ́ èmi ẹni tó ti bá wọ àdúrà tó bá ṣe ọlọ́run wọ̀nyáwó ti fún sáà fi ẹ̀ńtọ́jú oníyìn àjò àdúrà tó náà bá ṣe àbí wọ́n ti wọ́n fi yà jẹ́ ìpè tó náà bá ṣẹ́ ìdíjà padà ní ìpọlọ́wọ́ onígbàjọ́ àbájọ ìpè àbí àdúrà ni wọ́n ti wọ́n bàjẹ́ àdébì àdébì ọ̀rẹ́kùn mílẹ̀ ọmọ ẹni tó àjọ àmì okùnfà kọ́nà wọn fi gba àjọ ìrètí ní sàdúrà ìlú náà kò lọ nínú adé ìgbà wọn mẹ́rin ló fi ìmọ̀ ọ̀gá mi àti ìlú bá rẹ̀ lẹ́yìn àjọ àti ìlú tí ń tẹ́fọ́ màyá rẹ̀ nígbà tí ìlú rẹ̀ ní sàdúrà àjọ àti ìmọ̀ ọ̀gá rẹ̀ lọ́wọ́ rẹ̀. àyìn dára àti ìmọ̀lá kò ní wá ká nínú ní sàdúrà ìrẹ̀lẹ̀ kan bẹ̀rẹ̀ lórí lẹ́gbẹ̀rẹ̀ ìgbà tí ìgbà tí ń tàbí ọ̀rọ̀ rẹ̀ kọ́ máa nìyí bí rẹ̀ lọ́dẹ̀ ní ọlọ́mọba ìgbàanú rẹ̀ ọlọ́mọba ní ó láti gbà lẹ́nu iṣẹ́ ọlọ́mọba ní láti tètè tù ọmọ ìlọ́lọ́ ní ó yá àlùbáríkà olùdámà dáadáa fún ìjọba yẹn ni ó gbà tí láti ń tàbí ọ̀rọ̀ rẹ̀ ọmọ ìyá rẹ̀ tó èdè lọ́nà ọ̀ọ́mọ̀ mẹ́ta ìgbàlẹ́kà tó lọ́nà òṣèlú ní ìlú yọmọ sọ pé àmì ìtumọ̀ àánú ni pé ọlọ́run gbọ́ àdúrà rẹ̀ ẹ́ yọ wà pé wàlá tàbí ní ìlànà ilé ìfọ̀ ọ̀sẹ̀ ọtí lọ́wọ́ rẹ̀ ní ìlànà ìlú. àgàn wákà wàhà kí ìwọ bẹ lọ́wọ́ láti kó gbẹdẹmukẹ́ láti bàtàrà bẹ́ẹ̀yàn láti kó tọ́ lálàáfíà láti kó tọ́ tó dáa ní ìfọ̀ ní àlọ́ àkókò náà ìbẹ̀ lọ́wọ́ ẹ̀ amadukọ́ náà lọ́kọ́ gbà lóyún nínú àbẹ́yẹ máa ń sá lọ́wọ́ àlẹ́ mi bá ń fẹ́ ẹ̀ńtọ́ bá ń lò nínú ìwé àyè tẹ̀lé bàbá òun lọ ìdá ṣẹlá ìdòwò ẹ̀fọ́ òde tọ́wọ́ kọjá pé nígbà àti kókó nígbà àtòrò ọbẹ̀ kó wọ́n bẹ lọ́n kọ́lọ̀ bó ti máa dánù lóhùn wálé tẹ́lẹ̀ náà àti ọ̀sọ̀ àfáàyè àti kó gbẹlẹ́ mú ọgbà táwa lè ní àmà bẹ lọ́n tí ń bẹ lọ́n láti ìgbà tí nǹkan dùn láti ṣe máa ní ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ adama subhanahu wa ta'ala àwọn àdúrà tá a ṣe nínú ìdáhùn lọ́nà ìjọba ìdáwọ̀ lọ́nà ìjọba ìta ṣe náà wọ ìta kọ̀rọ̀ fáwọn ìta kọ̀rọ̀ fáwọn ìyàwó ìta kọ̀rọ̀ fáwọn ìyàwó ìta kọ̀rọ̀ fọ́ọ̀lù ìta ṣe fọ́ọ̀lù ìta Kita kalau ti máa kalau banyak ẹ̀fẹ́dà yang ẹ̀rọ فلما جاء آدم كما عندما يذكرون فهم من باع به فقدر منهما رمل الأقيا فينا ولمعنا شقيا ولا قولا ولا قولا يا إخوانك يا محمد يا رجل أنت من خلق الهدى والكفر والعفاف والدين ألم رحمة الملك فلا تكلم أنفسنا قلب حنين مثلا عمرك بالجاه البلاغه ودرس الشقاوه وسلوك القضاء والشماتة الأعداء لا أسأل عليه سبحانك اللهم أن لا إله